máa bọ̀ ẹ́ ó ní kí n máa bọ̀ ire mi ò gọ́ ire ire ire ẹ ire ire ayọ̀ ó ń pè wá o ó ní ká máa bọ̀ ẹ́ ó ní ká máa bọ̀ ire bẹ́ẹ̀ ni ire owó ọmọ àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ jàǹtìrẹrẹ kó ṣe kí ni kó ṣàwárí àtẹmí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jẹ́ jákèjádò nàìjíríà gẹ́gẹ́ bí adékúnlé gold ṣe sọ wípé kí ire kó ṣàwárí wa kí ire pè wá kí ire wá wá rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lèmi náà ṣe ń sọ fún yín lọ́sàn wípé ire ti wá wá rí ẹlẹ́ni mo fi kí i káàbọ̀ lórí ètò tẹ fẹ́ràn jùlọ Miliki Express tó ṣe kíni tó ta lẹ́nu tó ẹ́ tó gbásìkì tó ṣe kíni tó ní kìmí bẹ́ẹ̀ ni ẹlẹ́ni mo fi kí i káàbọ̀ sí orí Miliki Express tẹ fẹ́ràn jùlọ níbo wá lẹ́tí níbo la ti ń dún níbo la ti ń dún níbo la ti ń rọ̀ bí òjò lọ́rọ̀ Orísun nítorí pé kí ni àwa ni bàbá àwa ni bàbá gẹ́gẹ́ bí Philo ṣe máa ń sọ wípé fádáfádà bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe jẹ́ wípé àwa gangan ni bàbá àwọn bàbá lórí Orísun torí pé kí ni kò bá ẹ̀ṣá dé rárá tẹ́ ẹ bá ń gbọ́ gbàǹkangbì ojúlówó àwọn kí ni àwọn ètò tó dángájá lórí Orísun náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́n Miliki Express ti ọjọ́ Thursday nítorí pé kí ni ètò Miliki Express Thursday ètò tó dángájíá ni ètò tó dúró déédéé ètò tó ṣetán láti ṣe kí ni láti bu omi tútù sí yín lọ́kàn bí omi àmù òun náà ni ètò Miliki Express ọjọ́ Thursday níbi tẹ̀mí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tẹ́ ṣe kí ni tẹ́ fẹ́ràn jùlọ bẹ́ẹ̀ ní ti kemi olórí olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi yẹ́ẹ́ sẹ́ksì olórí tí ò ṣe kí ni sẹ́ksì olórí tí ò lọ́gàá olórí tó ń pẹ́sà lójú amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ náà ni ẹ̀yẹ méjì ṣe kí ni ẹ̀yẹ méjì ò kì í jàṣà lórí ètò lẹ́ni hmm, ètò tèmi ó máa ní kì mí gẹ́gẹ́ bí mo ṣe ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ nítorí pé kí ni ẹ wo ata tó iyọ̀ àlùbọ́sà mú epo ṣe òróró ṣe irú wa ń gbá nínú ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan <laughs> mò ń jà láti jẹ́ kó yẹ wípé eléyìí dùn ó dùn jàtà ọ̀fadà lọ bẹ́ẹ̀ ni ẹ máa láǹfààní láti jẹ ìgbáládùn àwọn lifestyle tips lórí irú ẹ̀hẹ́ a tún máa ń ní àwọn abala kan tá a ti máa ṣe kíni tá a ti máa ṣe throwback thursday nítorí pé kíni ibi tíjọba ti wà ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ máa ń wà yàtọ̀ sí yẹn ń kọ́ ìbéèrè tọ̀sẹ̀ yìí ṣé ìbéèrè ló bá dé ni àbí mo máa ní ká sáré ta yorùbá ń pẹ́ kan tẹ́ ẹ bá fẹ́ mọ ohun tíbẹ̀ yẹn ń sọ ẹ̀yẹn ṣàmọ́ níbi tẹ́ ẹ jókòó mi wá ọtí tó ṣe kí n tó dùn lẹ́nu yẹ́rìyẹ́rì ẹ̀yin náà ẹ kọ ara wa sẹ́gbẹ̀ abígbin tó ń láta tó kàtà mi ẹ wá sẹ́gbẹ̀ kẹ́ máa bá mi fi yín nù bí mo ṣe ń ṣe ètò lọ kẹ́yìn kan máa jẹ̀gbá ládùn ni lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ àmọ́ ní báyìí kó tó di pé ẹ á tẹ̀síwájú ẹ ká dókè lọ́nà ká lọ ṣe kíni ká lọ fẹsẹ̀ rájò bá ṣe wá ń ṣe kíni bá ṣe máa ń ṣe kó lè bá àrí bó ṣe yẹ kó rí ẹ ká lọ gbọ́ orin tipsy kí wà lórí ìbádé ẹ dákun à ń gbọ́ tán yẹn ẹ tẹ bá ń gbọ́ ẹ ti rí nǹkan kan ẹ ti rí nǹkan kan yéé gbé bọ́dí ẹ <laughs> ẹ ti rí nǹkan kan tó pé kiri kẹsẹkẹsẹ lẹ sì rí kàṣàkàṣà sì ń bọ̀ lọ́nà nítorí pé orin tí mo sì jù sí ìyẹn kẹ́kọ̀ọ́ gbà yí kẹ́tọ́ wò òyìn mọ̀mọ́ ní kẹ́lẹ́ mọ̀ pé nílé iṣẹ́ Orísun ó ládùn ohun bá dẹ̀ ládùn là abala lifestyle tips àwọn ọ̀nà owó gan la lè fi gbégbèsè ayé you know ayé ìrọ̀rùn tí ò tẹ̀ ní ní gallop tákọ̀rọ̀ máa lọ ní you know jẹ́jẹ́lì wẹ́rẹ́lì tí ò ní ní lára tí ò ní gbọ́n àpò gbogbo owó náà àpò kò ní gbọ́n lọ àdẹ̀ní ṣe kí ni àní ṣe kọpíkọpí torí tí a bá ń ṣe kọpíkọpí lèèyàn máa máa sa eré eléré eléyìí ni àwọn tips mo fẹ́ fún yín lọ́sẹ̀ yìí bí a ṣe lè máa lo weekend wa tí ò ní ní wá lára bá ṣe lè lo weekend wa tí ò ní fàpòyà pàápàá jùlọ bá ṣe lè lo weekend wa tó yẹ pé weekend wa yàtọ̀ sí monday to fridays ẹ eh, get àwọn pé monday to fridays ẹlòmíì yes wọ́n lọ bí iṣẹ́ iṣẹ́ ni but saturday to sunday ńgbà mi ó tún Monday ń dàbí pé wọ́n jọra ẹlòmíì àmà kí n láàárọ̀ sunday àmà bàgbé lọ́wọ́ pé báwo ni iṣẹ́ because ó lè jẹ́ iṣẹ́ lẹ́ni ẹ ti ń ṣe látàtàárọ̀ ẹ má yẹ ká máa stress brain wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan a nílò pé ká tiẹ̀ ní rest àwọn ọ̀nà wà la lè fi ní rest yìí àkọ́kọ́ ẹ máa sọ pé ó dé ní o <laughs> àkọ́kọ́ òun náà ni wípé ẹ jẹ́ ká máa ṣe sightseeing kí nìkan tá à ń pè ní sightseeing òun náà ni wípé ká máa jáde ká máa tiẹ̀ ká máa fojú lóúnjẹ ẹ get kò dìgbà tẹ́ bá kówó sápò o owó gan ò lè ra happiness ohun tẹ́ kàn ní láti ṣe ni pé kẹ́ ẹ make up mind kẹ́ ẹ you know ẹ ní ẹ determine lọ́kàn yín pé yes ẹ make up ẹ pinnu exactly wọ́n ti gbé wá <laughs> ẹ pinnu lọ́kàn yín wípé ọ̀sẹ̀ yìí ẹ tún ní wardrobe yẹn wáṣọ tó wà òkè aṣọ tẹ́ pété nǹkan bá wọ̀ tẹ́ bá jáde ẹ̀yin nìkan lẹ dá jáde ò bọ́ kẹ́ tó mọ̀ kó tó ṣẹlẹ̀ máa rẹ́ni tó máa bá yín tó máa bá yín sọ̀rọ̀ pé hi how you doing ah uncle aunty ẹ̀dẹ̀wà òkè gan kẹ́ tó mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ̀mí ìdí ti jọ sọ̀rọ̀ in short weekend yẹn kàn máa sweet ó kàn máa dùn bẹ́ẹ̀ yẹn so tẹ́ bá fẹ́ lọ sightseeing ẹ lè lọ síbi bóyá tí mall ibi tó ti ń ta oríṣiríṣi nǹkan ẹ̀yà ẹ̀bẹ̀rẹ̀ price ò máa ń pààyàn wọ́n ì gbowó ń bẹ̀ ọ́ <laughs> ẹ jẹ́ six padà wọn kí n gbowó ń bẹ̀ pé tẹ bá jáde ẹ try ìkẹsà tí bóyá bàtà ni bóyá lọ sí ó lè jẹ́ short ó lè jẹ́ àwọn you know tourist attraction kan lẹ́kọ̀ọ́ choose láti sọ pé ẹ fẹ́ lọ ibi tẹ́tí máa oríṣiríṣi nǹkan ó lè jẹ́ ibi tí art and culture wà ibi tẹ́tí ẹ̀ ti lè fojú rí nǹkan kò kán dandan kẹ́ ẹ rà kò kán dandan kẹ́ ẹ náwó the only thing tó máa ná yín lówó òun náà ni owó mọ́tò yín àmọ́ kí nìdí tí mo fẹ́ kẹ́ lọ ṣe sighting yìí ó ní wípé gbogbo stress tẹ̀ tẹ̀ ti gbé sórí tẹ̀ ẹ lè máa ráwọn kan tó jẹ́ tuntun tẹ́ ẹ débẹ̀ tó ṣe wáò ẹjọ́ ń kú mọ́mì dáàdì ṣó pọ́sù kẹ́hìn rí nǹkan tuntun for the first time kẹ́dẹ̀ máa ronú pa nǹkan tó ń bọ́dà yín tó ń bọ̀gì yín tẹ́lẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ ẹ má gbàgbé léyìí tó túmọ̀ sí wípé period tẹ́ fi ń ṣe ṣáìtì yẹn ìtura ló bá dé èkejì òun náà ni wípé ẹ rí dájú wípé lẹ́ǹkọ̀ọ̀kan bóyá ẹ̀ẹ̀mejì lóṣù kan ẹ ṣáà kẹ́ lọ wo sinimá ẹ lọ sí sinimá kẹ́ lọ wo movies kò sí nǹkan tó fi ń ṣèyàn because movie tẹ bá dá jókòó tẹ dá wò nínú ilé yín lóòótọ́ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ pé ah tí n bá lọ sílé mi tí n bá lọ wo fíìmù ah, ṣé mi ò ní jẹ́ gbádùn ẹ̀ ẹ̀ jẹ́ gbádùn ẹ̀ àmọ́ ká rìn ká pọ̀ nǹkan kí làwọn Yorùbá sọ wọn ni iye ló ń yẹnu tá a bá rìn ká pọ̀ tá a bá jọ wo sinimá sinimá yẹn gan-an ní value iwájú yín ẹni èjì ni wípé ẹ máa gbọ́ comment oríṣiríṣi fíìmù yẹn gan lè máa dùn lọ títí bẹ́ẹ̀ yẹn àmọ́ àwọn tó ń rojọ́ lẹ́gbẹ̀ẹ́ tó ń rojọ́ ló sì tán ti ẹ̀ pé oníkálukú àmọ́ sọ kọ́mẹ̀ntì àmọ́ sọ̀kan tó pa àwọn lẹ̀ ẹ̀yin gan fúnra ara yín gbà títí pa à láìṣe olóyè ipá di tí lè yàn kò sígbà tó yẹ pé tẹ bá lọ movies ọkàn yín gbogbo nǹkan tẹ bá gbé sọ́kàn á kúrò ẹ̀rí nǹkan láti fi replace I mean, replace brain yín ẹ̀rí nǹkan láti fi pàrònú rẹ ẹ̀rí nǹkan láti fi yí ọkàn padà ẹ̀rí nǹkan láti mú lọ létẹ́ pé for that week ọ̀sẹ̀ tuntun tẹ fẹ́ wọ̀ ẹ̀ǹkan tẹ bá máa dé ọ́fíìsì ẹ máa rí yes happiness máa wà all over your face so fún di èyí ní gbogbo ọ̀sẹ̀ ẹ rí dájú pé ó tẹ̀lé pé ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ni ní weekend ni ẹ tíra kẹ jáde lọ ṣe kí ni kẹ lọ wo sinimá. so onírúurú sinimá tẹ bá wò wọn ní oore pàtàkì tí wọn fẹ́ ṣe lára oore tó jẹ́ wípé eye tẹ fi wò gan kò lè ṣe fún yín kò yé yín owó yẹn tẹ bá fi sápò nulẹ̀ yín ẹ máa máa ronú bọ́dọ̀ mo oríṣiríṣi máa máa ṣe yín àmọ́ tẹ bá mú five hundred àbí one thousand pé òkè sinimá yá ẹ tún mìtà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ lóríṣiríṣi ìyẹn di mẹ́ta ìkẹrin òun náà ni wípé ní gbogbo wíkẹ́ndì wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹsẹ̀ ẹ̀ka tẹ̀ tún change nǹkan tá à ń jẹ torí ń gbà míì téèyàn bá kan lọ gọ̀lúgọ̀lúgọ̀lúgọ̀lú tí ò parọ́ ẹsẹ̀ tí ò parọ́ ọ̀rẹ́ tí ò parọ́ àwọn nǹkan kan akọ̀dàbí páyé èèyàn wà lójú kan bí odò adágún ni mo dé gba aládùúrà wípé ayé gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n mi pátápátá atẹ́mí àti ẹ̀yin ayé wọ̀ níwà lójú kan bí odò adágún now mo wá fẹ́ kẹ́ tó wá wò wípé ẹ je. ká try àwọn oúnjẹ lọ́nà mìíràn yálà bóyá bẹ ṣe ń jẹ ráìsì ní tẹ́lẹ̀ bóyá kò máa jẹ ráìsì ẹni tẹ́ láìkì kọ̀kọ́ṣàn àwọn kan wà wọ́n láì kọ̀kọ́ṣàn kì í ṣe ẹni tí ò lówó lọ́wọ́ ló ń jẹ kọ̀kọ́ṣàn ẹ rí kọ̀kọ́ṣàn bí tí kọ̀kọ́ṣàn ti gbé níyì ni o tẹ́ ẹ bá rí kọ̀kọ́ṣàn bí tó ti gbé níyì ah olúwa o <laughs> láwọn kọ̀kọ́ṣàn ti jẹ́ pé òórùn ẹ̀gan lásán tó bá pọ̀ tẹ́yìn ló ń sèyàn afẹ́ lè tọrọ so ẹ try bóyá pé tẹ́lẹ̀ bóyá onions lásán àti tomatoes lẹ máa fi sí títí ẹ tún try in another way ẹ try She ti try kẹtì She ṣe seafood concoction ẹ lò long tẹ́dẹ́ ẹ lọ síbi tẹ́ ti máa rí bóyá bí tó dò wà tẹ́ ti máa rí ní chipe gbogbo kọ́kọ́ ló wọ́n gbogbo kọ́kọ́ lẹ fẹ́ rà ní mall understand bóyá ẹja oríṣiríṣi ẹ ti ra ẹ̀wọ̀n ọbẹ̀ ẹja pẹlẹbẹ yìí ẹ ti mọ̀ pé lè yọjú two hundred lọ ẹ tún rìn síwájú ẹ tún ra ẹja míì because ẹja oníkálukú tọ́lọ̀ ẹja oríṣiríṣi tọ́lọ̀ ń ló ní tèsì títí ẹ̀ ẹtìtàntàn kò sí bẹ́ẹ̀ ṣe máa mix oríṣiríṣi àwọn ẹja yẹn tẹrun sí tẹwàrà bóyá half kilo turkey ni àbí nǹkan kan àbí chicken ẹ tún run sí tẹ̀sì tó máa fún yín ó máa yàtọ̀ sí kọ̀ọ̀kan ṣọ̀ǹgbà kan o ẹ understand ó máa yàtọ̀ bóyá ìyìnlẹ̀ láìkẹ́ máa jẹ toast bread ni abẹ́kọ̀ bóyá bread títí ẹ̀kọ́ ká ti jẹ bẹ́ẹ̀ ká fi jẹ stew lẹ̀ ṣe máa ń jẹ ẹ tún try in another dimension ẹ try in another form léyìí tó túmọ̀ sí wípé tẹ́ bá jẹ nǹkan míì sára yín inú yín gan á tún dùn yàtọ̀ kò yẹ experience ẹ máa ní nígbà tẹ́ ẹ̀ ń jó oúnjẹ yẹn nígbà tẹ́ ti ẹ̀ ń ṣe é ó máa yàtọ̀ sí ìtẹ́tí ní bọ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ ó máa dàbí pé èèyàn tún ẹ̀ tún rìfọ̀mù ẹ̀ tún rìfọ̀mù àti brain ẹ̀ yìnyín nǹkan tún máa yí padà oúnjẹ tẹ́ jẹ tẹ̀sí tẹ́ ní ó tún máa wù yín kẹ́ tún ní irú tẹ̀sí yẹn again so lákòótán ohun tí mo ń ṣàyẹ̀ láti sọ fún wa ni wípé ká má máa ní boring weekend ó ti yẹn àwọn ọ̀nà tí ẹ̀mí èèyàn fi lè gùn nìyẹn ilé ayé yóò gba kólekóle kò gba gidi kò gba páàwọ̀ ẹ̀wù ẹ ti gbọ́ bí mo ṣe kà ẹ kà máa sighting ẹ máa lọ fún window shopping tẹ bá price nǹkan kò payàn àwọn nǹkan tẹ̀ ń price yẹn òun náà lẹ fi máa mọ̀ pé àwọn nǹkan kan wà tó wà trendy tó ti tuntun ẹ̀kẹta ni pé ẹ máa rí pé ẹ rí dájú wípé ẹ ń lọ wo sinimá lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá méjì lóṣù ẹ ti understand and lastly òun náà ni wípé <laughs> ẹ máa jẹ àwọn oúnjẹ oríṣiríṣi oúnjẹ onírú ẹ má máa jó báyìí pé yorùbá ni àwọn àjọ oúnjẹ yorùbá nìkan mo jẹ kẹ mú ta haúsá mọ kẹtẹ fi mọ bí wọn ṣe ń ṣe ń bẹ kẹ mọ bóúnjẹ wọn ṣe rí bó ṣe lálàáfíà tó kò yé yín And ah, níbi jù báyìí lọ ní abala eh, lifestyle tips àmọ́ ní báyìí ẹ ká lọ sókè lọ́ọ̀ náà ká ti lọ fẹsẹ̀ rájọ́ tá a bá padà dé ètò Miliki Express ó sì ṣe kí ni ó sì ń tẹ̀síwájú